الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين kí ọlọ́run bá kí ó gba sọ́látù wa kọ́lọ́n fi wá ṣe kúnjẹ́ rárá kó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún wa kẹ̀bí ọ̀ha wàsọ̀bí ọ̀ha eléyìí tí ó tóbi nínú ẹ̀ṣẹ̀ àti eléyìí tó kéré nínú ẹ̀ṣẹ̀ wa kọ́lọ́ ọba kó jọ kó ṣe àforíjì ẹ̀ fún wa kọ́lọ́ kó dúró sí ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kó ń gẹ́ ọlọ́run ọba jẹ́ kó yé wa nínú alukur'an pé kó lo lọ́sìn dá ikọ̀ tó lè mọ̀ wùtù dájúdájú gbogbo ẹ̀mí ló máa tọ́ ikú wò dá ikọ̀ tó lè mọ̀ gbogbo ẹ̀mí ló máa tọ́ ikú wò wà innama tuwaffawna ujurakum yawmal qiyamah ẹ̀sán iṣẹ́ tí kò wá wá ń ṣe alùkìyàmọ̀ ni ó ti máa kó ẹ̀sùn ẹ̀ faman zuhziha 'anil nar ẹnikẹ́ni tí ọlọ́run bá bá wá là kúrò níbi iná wà ó udkhila al-janna tí ọlọ́run wá fi sínú àlùjọ náà faqad faz irú ẹni bẹ́ẹ̀ ti yege wa mal hayatu dunya illa mata'ul ghurur ìgbádùn ilé ayé ò jẹ́ nǹkan kan àyàfi fún ìgbà díẹ̀ níbomi ọlọ́run sọ wípé aynama takunu yudrikkumul maut gbogbo ibi tó bá lè mú kí ẹ wà ikú máa bá yín bẹ́ẹ̀ o walaw kuntum fi burujin kódà kẹ́ wà nínú àwọn ilé ńláńlá fortress ilé tí wọ́n ti fi gbogbo nǹkan tó ń jẹ́ security tí wọ́n fi dáàbò bò yòdèrè kòmùlùmáwò ikú máa wá ba yín lẹ́ o ẹ̀rọ gbọ́dá sí o téèyàn bá wò pé mo ti fara pamọ́ sínú aṣọ rock mo ti wà nínú white house àbí mo ti wà nínú ilé coin ikú tó pa coin of england pẹ̀lú gbogbo síkíọ́rìtì tí wọ́n ní agbára láti dìfẹ́ ìlú kú táwàtáwà jẹ́yàn tá jẹ́yàn bí sí wọn nípa agbára lé ayé ṣáwàláwà fẹ́ ẹ̀skéèpù kú tí ọlọ́run bá bá ní kàlọ́bì sọ̀nà máa lò ọ̀sálà máa bọ̀ tó jẹ́ pé kò sọ́nà tó gbà lọ́bọ́ náà tó ju ikú lọ àwa tí àwa fi ń ṣe ànábì nǹkan lè bèrè kò mọ̀lẹ́mọ́wò ikú àwa báyìí àfihàn mi bíkiri hádi mi làgàd ànábì ni ẹ máa pọ̀ lẹ́ni tó rántí ohun tí máa ń fa ilé adúyá ibi tó ti ń dùn ohun tó máa ń wo òun náà ní kú ẹ gbìyànjú kẹrin pẹ́ rántí ẹni gbogbo gbà ó ní ya ní alimọ̀t ìyẹn ni wípé ikú ẹ máa rántí ẹni gbogbo ìgbà ìmáa rántí ikú a jẹ́ kéèyàn lè máa pèpéà kéèyàn lè máa gbáradì fún pẹ̀lú iṣẹ́ olóore àti máa jìnnà sí iṣẹ́ aburú ọlọ́wọ́n ọba àlekí ọlá onífàmì ya'mal mithqala dharratin khayran yara ẹni tó bá ṣiṣẹ́ dáadáa kò sí bó ṣe lè kéré tó àrílàdà ṣẹ́ lọ ẹni tó bá ti ṣe aburú kò sí bí aburú náà ṣe lè kéré tó òun náà rí ẹ̀san o ẹ̀san aburú tó ṣe ló fi jẹ́ pé iṣẹ́ ọwọ́ wa ẹ jẹ́ ká gbìyànjú ká rí páyẹ̀wò àríwá ìfẹ́ ká máa ronú gbogbo gbà pé ohun tí mo ń ṣe lọ́wọ́ ìtí ń bá kú lé lórí ṣé mo lè rojú rí ọlọ́ọ̀ba látàrẹ̀ ìkan nínú hamadu bonu salama àní hamadu bonu zayd àti ní hamadu bonu salama wọ́n ní wọ́n bí hamadu bonu salama wípé tí wọ́n bá sọ fún ẹ pé wàá kú lọ́la ìwúre àfáà kí ni ohun tó máa ṣe ó ní tí wọ́n bá sọ fún mi pé màá kú lọ́la kò sí nǹkan míì tí mo fẹ́ ṣe ju àwọn nǹkan tí mo ti ń ṣe náà lọ tí wọ́n bá sọ fún òun pé òun á kú lọ́la òun òṣèré á ní máa wò pé ah wọ́n mà ní máa kú lọ́la kí ni kí n sáré ṣe báyìí torí wípé kí ni ó ti ń ṣiṣẹ́ bí ẹni tó máa kú lọ́la sílẹ̀ tẹ́lẹ̀ lọ tòtọ́ bá sọ pé ó máa kú lọ́la yẹn kò ní jẹ́ kí ó yí ohun tó ń ṣe náà padà torí pé ó ti ń pèpè àkàlẹ̀ bá sọ mi àti mi máa kọ àwọn wíìlì mi sílẹ̀ gbèsè mo jẹ mi máa kọ sílẹ̀ àwọn ẹlẹ́tọ̀ọ́ báyìí báyìí mi máa tì fún wọn ah, ó mà yẹ kí n fi ọmọ mi sí skul báyìí ó mà yẹ kí n ṣe gbà ó mà yẹ kí n ṣàwò àwa máa sá káàkiri ọ̀la sì la fẹ́ kù iṣẹ́ téèyàn lè parí láàrin ọdún kan wọ́n wá sọ pé ó kù twenty four hours péré ìbò lèèyàn fẹ́ sá lọ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa rò pé ohun tí mò ń ṣe lọ́wọ́ yìí tí kú bá dé tó bá kà mọ́ lórí ẹ̀ ṣó tó lọ pàdé ọlọ́run ọlọ́run ti sọ pé wàhálà yà fi ànáhùn bàtẹ́tẹ́n wọ̀hún láyà ṣòro ikú yẹn máa wá bá wọn náà lójijì ni nígbà tí wọn fọkàn sí tọ́ọ̀rùn tẹ́lẹ̀ kò sẹ́ni tí kú máa ń wá bá ń gbà tó ń rò ó máa ń bá gbogbo ẹ̀dá lójijì ni kódà tó ń ṣàìsàn lọ́wọ́ ó lè jásí kò sẹ́yìn tí ń rò pé ó ti ń bẹ́tà ìgbà yẹn ni kú máa dé sòkànnà fún wa ṣe kò ń jẹ dáadáa ló fi jẹ́ pé kò kí ń ṣe àlejò òjijì ní kú ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ àyínà máa takúnú ìdòrè kòmùlùmọ́ọ̀t gbogbo ibi tẹ bá wà ń bọ̀ wá báyìí ìnàlùmọ́ọ̀t alẹ́bí ìtafẹ́rú náà mìíràn fa ìnáwó mọ̀làkíkó ikú tẹ̀ ń sá fún yẹn náà ń wáyé káàkiri nígbà tá a ti mọ̀ pé ń wá wa kiri ó yẹ káwa náà ti gbáradì pé ohun tó fẹ́ gbà yẹn kárọ̀ra máa mú dání tó bá ti dé báyìí kàmẹ́ kàkọ́ ó ikú káàbọ̀ tó ṣe yẹ kí gbèsè ayé wa rí nìyẹn wọ́n ní ogun àsọtẹ́lẹ̀ kò kí ń parọ́ ìbá wa ní arọ tó bá gbọ́n ni o kọ́nà ń ṣe wà lẹ́nu tá a gbọ́n kọ́nà ń di agbọ́n ká lè máa gbáradì fáwọn nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ ní ọwájú wọ́n ní ọ̀nà jíjìn lòlójú jíjìn fi mẹ́kún sùn torí tí ò máa sunkún yẹn lọ́nà jíjìn nígbò bá débi tó fẹ́ sunkún ojú ẹ̀ jìn omi ò ní tètè jáde so kọ́lọ̀ ń ṣàánú fún wa kọ́lọ̀ kó fi kú rẹ̀ pa ẹnì kọ̀ọ̀kan wa àwọn tó ti kú kọ́lọ̀ ń bá kó jọ kó bá wa fẹ́ wọn. ẹ̀wọ̀ arákùnrin tí wọ́n ní wọ́n bá nínú ilé lẹ́yìn ọdún mẹ́rin tó ti kú sínú ilé ni wọ́n tó discover ẹ̀ gbogbo bó ṣe rùn tó lásìkò tó kú lọ́wọ́ yẹn àwọn èèyàn máa mọ́ nígbò tí wá di skeleton lẹ́yìn ọdún mẹ́rin táwọn èèyàn wò pé gbogbo inú ilé ọkọ̀ àbáńdọ̀ ẹ̀ bí ilé ṣe wá pọ̀ nìyẹn lómi kéèsì tiẹ̀ á wá pẹ́ débi pé gbogbo egungun yẹn gan padà jẹrà orí bẹ́ẹ̀dì tó sùn sí òun náà padà jẹrà débi pé tẹ bá padà débẹ̀ ẹ̀ tiẹ̀ ní mẹ́fẹ́ dà ọlọ́run kan ti gbé bẹ́ẹ̀dì tó mélòó mélòó rú ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú ẹni yẹn bóyá kọ̀ wá síbẹ̀ yẹn pé kóun lọ́jọ́ kan bẹ̀ kóun tún padà síbi tí ó ń lọ ni ikú dé wá ló dé wá bá bí ikú ṣe mọ́ òun lọ nìyẹn ìbẹ̀rẹ̀ lọ́nà fi ṣe sáré fóun ló fi jẹ́ pé táwọn èèyàn bá lọ gbé èèyàn kan sínú yìnyín wọ́n wò pé ẹ̀hàn sì gbèjú sáré hàn ẹ̀ sì dájú ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ sísáré o ẹgbẹ́ sísáré bó bá ti di mọ́ gírì àwọn màláìka ti dé wọ́n ti di oyá ọ̀gbẹ́ni dìde ó ti bẹ̀rẹ̀ sí ẹni yẹn ẹ wàá tètè sín wàhálà ti ní nìyẹn sòkòlò ọba kò ṣe àníyàn ìdílé ìdájọ́ tó lọ́wọ́ ọba wọ́n gbé sínú fírísà fọ́dún kan ìyẹn ìdílé ìdájọ́ ọlọ́run ní dúró dè yìí ibi tọ́lọ̀ ti fẹ́ lò àwọn màláìka àti bí ẹ́ńtì balẹ̀ lẹ́yìn gbé káàkiri èyí tẹ́yìn ń gbé kiri yẹn kí ló ní ilẹ̀ ló máa jẹ́ sòkàn náà kó ṣe àmì ẹnìkọ̀ọ̀kan wa èèyàn lè gbókù pamọ́ fọ́nà tó wá sọ pé ẹ wọ́n má tètè sùn kọ́ màláìka má bàa tètè béèrè béèrè lọ́wọ́ ẹ̀ tètè sùn yóò dìstọ́ọ̀bù béèrè àwọn màláìka o sòkàn náà bá kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa tó fi jẹ́ wípé wọ́n ní kí òkú bá kú náà. báwo. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gbogbo yẹn náà gbogbo yẹn náà disturb ohun tí àwa ní ó jà fojú tó bá jẹ́ òkú òkú mùsùlùmí òkú mùsùlùmí ẹ tètè gbé lọ bí tọ́sí bẹ́ẹ̀ sí kó sì ti máa lọ́gbà lábẹ́ ṣe ti yé ìdẹ̀kúnnú sáré kó tètè máa lọ bá tó bá jẹ́ ní aburú ni ẹ má kó wàhálà sí ọrùn ara yín ẹ má kó wàhálà sí ọrùn ara yín arákùnrin tó kú tó ní kí wọ́n má fi òun sínú sáré kọjọ́ òun níná eérú òun kọ́ lọ dà sínú odò kọ́ bá sì dá sójú kan àwọn eérú bí orí òun ni kan lọ dà kan sí west kan dà kan sí east ìkan sí south ìkan sí west nígbà tí eru eruku ẹ eru last one tó délẹ̀ ọlọ́run ní kí gbogbo ẹ parapọ̀ ó sì bá rẹ̀ níwájú ọlọ́run ọba límọ̀ fún àìsàhàzà eléyìí tó ṣe ìkílóye tó dọ̀wọ̀ ṣé o fa àwọn náà bá ṣeré ó ní mọ̀kán fataminka ìdí tí mo fi ṣe mo bẹ̀rù ìyàwó ọlọ́run ni o ọlọ́run nítorí ìyá mi tó ń bẹ̀rù yẹn mo sì ti ṣàmójúkúrò fún un ó ti wo pé òun òṣìṣẹ́ olóore kan ṣùgbọ́n ẹ̀wọ̀n kan tó fi parí ẹ̀ ìpayà ìyá ọlọ́run ọba tó wípé yóò di ilé ìdájọ́ tọ́lọ́run kò síbi tọ́lọ́run ti lè ní kọ́ màláìka lọ bẹ́ẹ̀ dà bó bá wọn ọlọ́run ọba ibi tẹ́ ń padà wá gbé bọ̀ yẹn ọmọ màláìka lè ti lọ dúró dẹ̀ ní ẹ̀ńbẹ́ sẹ́mi adẹ̀ ti lọ pàdé wọn bẹ̀ èyí táwọn ń gbé kiri ń sìn torí pé bọ́ọ̀dì tọ́lọ́ ń fẹ́ fìyà jẹ gan bọ́ọ̀dì wa yóò lè gba yaya bọ́ọ̀dì tó fẹ́ rí kẹ̀ bọ́ọ̀dì wa kéré tó bá dàbí kí àmọ̀ tọ́lọ́ ń gbé wa dìde bọ́ọ̀dì tó máa gbé dìde máa yàtọ̀ sí eléyìí àwọn ọmọ àlùjọ náà ànábì sọlá sọlá náà máa ga gẹ́gẹ́ bí bàbá ńlá wa ádámọ̀ ẹ wo bí igi ọ̀pẹ ṣe máa ń ga seven cubic mo ti gbàgbé iye tó pe fíìtì yẹn kò kì í ṣọ̀rọ̀ twelve feet ní bó ṣe ga tẹ bá lè bá mi ṣáàtì rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì kí ni one cubic jẹ́ how many feet so gbogbo yẹn ò disturb tọ́lọ́ àríkèrèké tiwa kò ju tọ́lọ̀ fẹ́ ṣe lọ́wọ́ asiri ọ̀húnbìlì jànáza fáǹfààní tiwa àti fún òkú ni. látọ̀dún wo látọ̀dún wo gbogbo yẹn due process ni tẹ́ ẹ̀ bá sì gba due process iye òjíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́. iye òjíṣẹ́ ọ̀tọ̀ lọ́wọ́ èyí ò di sọ́ọ̀bù tọ́lọ́hùn ètò tọ́lọ́hùn lọ sí ẹ̀yìn àwa sì ní ọgbọ́n wa òwe wa kò lè yí àsìkò tọ́lọ́hùn bá padà. bẹ́ẹ̀ ni èèyàn ń gbádùn lórí bẹ́ẹ̀dì nígbà tí a ṣẹ̀ ń gbọ́ wà sí àáfàá kan ṣáfà yẹn bóyá káńtọ́ náà àbí ohun ẹ̀ṣá ẹnu ẹ̀ dùn gan báyìí ẹnu ẹ̀ ni mo ti kọ́kọ́ gbọ́ wà sí i èèyàn tó pa èèyàn hundred ẹnu àfa yẹn dùn gan báyìí kò sí wá sí ẹ̀ta mọ́ láwọn ayé tipẹ́tipẹ́ yẹn bí àwọn ẹni two thousand yẹn ni so ẹnu ẹ mo ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn ẹni yẹn ó wá sọ̀rọ̀ kan ó ní ìwọ làlá ló wá ń darẹ láàmú kiri ó ní àlàáfíà ní lájọ́ kan pé mo jẹun lójú oorun tó jẹ́ bí ọjọ́ mẹ́ta níbi òfin pa mí nìwọ wá lálàá kó jẹun lójú oorun ló wá ń sáré káàkiri ó lálàá kó jẹun lójú oorun tó ń sáré káàkiri àlá tó ń lá tẹ́bi ò pa òun fọ́jọ́ mẹ́ta kò sì ń tọ́nà ọ̀bọ̀ lè ṣe. ìwọ tó lálàá bóyá kò tiẹ̀ níbi tó ń sùn ìsọ bàbá ẹlẹ́ran kan orí káńtà bàbá ẹlẹ́ran kan ló sùn sí ó wá lálàá fún un bá rẹ̀ ní Sheraton hotel ló wá gbádùn rẹpẹtẹ lójú oorun yẹn ní Sheraton hotel ìgbádùn yẹn pọ̀ ló wá jí sáyé ló jẹun ló jẹun gbẹ ló ṣe alhamdulilayi lẹ́dí àtọ̀hámọ́ ní hada ló wá ń sáré káàkiri pé bàbá ẹgbà mí wọ́n fún mi lóúnjẹ lójú oorun ni so àlágbà mi ọlọ́ọ̀bá máa fi kẹ́lómi ìwọ náà ti ẹ̀tọ́ gbàdúrò àlá ló máa tẹ̀lé omi ìdìbò àá ah, ah, ìgbàdùn bí mo ní lójú orin mi náà gbọ́dọ̀ ṣiṣẹ́ ah, àá ilé ayé dùn tó báyìí ilẹ̀ láti máa jù sáìdì pé à èmi náà gbọ́dọ̀ mo gbọ́dọ̀ wáṣẹ́ gidi ṣe o à banana island yẹ a gbọ́dọ̀ jọ gbé bẹ̀ ní o a wá máa ṣiṣẹ́ halali tọ̀ lórí bó náà ṣe máa rí owó ra ní banana island tára lẹ̀ one billion naira per plot gbogbo àwọn nǹkan yẹn ètè tiwa ò lè di iṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ ọlọ́run fi wá ṣe kún jẹ́ dáadáa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in.